please mo rò pé kánóòtì nǹkan márùn tí mo fẹ́ sọ yìí mo ti sọ ní previous lecture tí mo sọ kánóòtì yóò wúlò fún wa pẹ̀lú ìwádìí láwọn èèyàn ṣe táàkiri pé lóòótọ́ evidence support ẹnu tọkùnrin lè yàtọ̀ sí tóbìnrin kéèyàn máa zoom pé torí pé èmi téèyàn bá ti tẹ̀ nǹkan báyìí fún màá lọ bá ah, ẹni lọ́ọ̀fù mi ni kó rò pé bóyá tó bá fẹ́ san padà kóbìnrin ìyàwó rẹ̀ irú tó ṣe fún náà nù ó lè má lọ. first one nínú love language tá a ní a uh, ní mo fẹ́ tó tẹ́lẹ̀ àwọn mẹ́ṣe tó ní bọ̀tí ìbá wá rí tó ẹ̀yẹ́kìn um, ok physical contact physical contact ní wípé àwọn ọkùnrin kan wà ẹni obìnrin tó bá jẹ́ ìyàwó rẹ̀ tó bá ṣe tán láti fún ní sexual intercourse yóò wà fá ilé understanding ẹgbọ́n ilé ìlú mọ̀ mi kọ̀ love language tọkùnrin yẹn ni but kò míìnì wípé tó bá fẹ́ compensate ìyàwó ẹ̀ lọ́rẹ́ ìwọ́dẹ̀ bóyá kí ẹ̀jẹ̀ love language ẹlòmí love language aláwọ̀kọ́ nù physical contact ìkejì òun ni quality time àwọn ọkùnrin kan bẹ ẹgbẹ́ ti ti wọn quality time ni pé ohun àti ìyàwó òun jọ máa sọ̀rọ̀ ẹ́ kó fún òní time obìnrin ìgbẹ̀rẹ̀ ti tẹ̀ ní quality time tọ́wọ́ tó bá ṣe nǹkan mí fún yóò gbé àwọ̀ ah, àfiṣẹ́tò ìkẹta act of service act of service act of service ni pé iṣẹ́ tó rẹ kóbìnrin ṣe àbúkẹ́ kọ́kùnrin ṣe kó bá ṣe ẹ́ bẹ́ẹ̀ ní obìnrin láti wẹ ọmọ ọ́n láti fọṣọ ọ́n láti gíran kí wọ́n kàn sí ilé ọ̀sán pá mo fẹ́ ṣò lágbájá pé mo lọ́fẹ̀ẹ́ pé má wọrí aṣọ yẹn máa bọ́ sí kẹrẹ̀ So the act of service bá ní love language gbogbo ni yóò bí ìfò ọlọ́fún. Bá yes, ẹni tí tiẹ̀ bá jẹ́ act of service. So wá ń sọ̀rọ̀ quality time pẹ̀lú ẹgbẹ́ kí là ń gbé ìdílà ń ju. Àní ọba ń fọ́sọ́ quality time wo ta ní bọ́ sọ̀rọ̀ quality time. Àìsẹ́ sọ̀ bá ìṣẹ́ ọ̀sẹ̀ dá ní bọ́ quality time. Ṣé ẹjọ́ tó bẹ́ẹ̀ jẹ́jọ́ ẹ̀ ṣe olóògùn aláti ṣe tu orí kiri kẹ́tí ń bọ̀ àti láti ṣe. Dẹ́kun fún ọkọ rẹ lọ, iṣẹ́ sọ̀rọ̀ ẹjú tó ṣe sẹ́wọ̀n pé ẹni wọn ni appreciate wọ́n sì rò pé bẹ́yà tán bá ṣe rú rẹ̀ fún ọ ìdí wọ́n ń fẹ́ nù èyàn gbọ́dọ̀ mọ́ tí ọǹkálukú wá ẹ̀hẹ́n ẹlẹ́ẹ̀kẹrin wọn ni i love you kò sẹ́ni text message sí kò sí kí n kàkà sí òun báyìí ti gbé fún ah, nìyẹn tó bá fún tó bá ń fọ́ sọ yóò sọ pé ò sí ṣe nǹkan kan ní ma send message from time to time kókò mọ̀ wáyé kókò mọ̀ lẹ́yìn tó ah. ó lè jẹ́ tọkùnrin ó lè jẹ́ tobìnrin ẹlẹ́ẹ̀karùn ni receiving gift gift tóbìnrin tó bá ikú bá bá lù fóònù kan àbúbálù fún ìrìnàjò kó kan ráwá báyìí ọ̀sẹ̀ ah, ó ti jẹ́ ìtẹ̀ so márààrún yìí ọkùnrin lè lọ́kànnú márààrún fún báwọn ìyàwó rẹ̀ ní mi kéyẹ máa zoom máa zoom pé torí pé tábà ti tẹ́ẹ̀sẹ́ni mẹ́sẹ̀jì jọ i love you vc ẹgẹ́ i love you vc wọ́n náà wọ́n pé ìyàwó rẹ̀ wọ́n sẹ́dà i love you vc tó ń fẹ́ ni pé kó báwọn ti jẹ́ kò ní ti jẹ́ ó gbọ́dọ̀ identify love language jẹ́ ẹ́ ógbé ó wá ń sàfẹ́ṣẹ̀ yìí ẹni níyàwó méjì pọ̀ ọ̀kan bẹ quality time lórí tẹ̀ ẹgbọ́ ọ̀kan sì ń bẹ ti tẹ̀ physical touch hmm? ó lè kọ́kàn ń bẹ tẹ̀ ní ti wé act of service ní tẹ̀ kọ́kàn ti tẹ̀ jẹ́ bí tíláàpẹ̀ words of affirmation so ọkùnrin ni ó ṣe kẹrí yìí tọ́kùnrin ẹ̀ṣẹ̀ ti sọ pé èyí máa ṣe bí lágbájá ẹmọ tó ń ṣe èyí tó jẹ́ love language yẹ ló fẹ́ impose lórí àwọn méjèèjì tó jẹ́ love language ti tiẹ̀ ẹ̀fẹ́ impose òun ti bàbá yìí yóò wá wo sí love language tàwọn méjèèjì náà yóò ṣe tìyálé fún yóò ṣe tìyàwó fún kí love language náà bá papọ̀ kójọ fún ọpapọ̀ bẹ́ẹ̀ bá ti wo Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú Aisha ẹ́ títí wọn ẹ́ ó kó tó pọ̀ sínú àmára rẹ̀ ní i love you and nítorí pé ṣáìsà gan fi ń jẹ tí fi máa ń ṣe fọ́rífọ́rí báwọn èèyàn ni pé ànábì ó sọ okun lè kán bí báyìí pé áwùsọ́lá àṣíjì àníṣẹ̀ sọ́lá pé yá ọ̀túnlọ́lá mọ́nà àhábùn náà sí ilẹ̀ ìtàlófẹ́ràn jù fún gbogbo àwọn èèyàn ànábì ní àìṣà

ẹgbọ́ sẹ́wọ̀n pé tọ́wọ́ kọ̀ọ̀bá ilẹ̀ òfin èmi then my father two star fọ́rífọ́rí ló jẹ̀bá àwọn yòókù bóòrùn tẹ́ ń ṣe fọ́rífọ́rí tí ẹ zenobitu dájú náà ṣe fọ́rífọ́rí yòókù yóò ní gbogbo nílẹ̀ ti wà yìí zawẹ́jẹ̀ kúnna ahlukunna àwọn ará alẹ́ inú wọ́n fi ń fànà bí wọ̀zọ̀wẹ́jẹ̀ ní ọlọ́run mi fọ́kí sẹ́mọ̀ wá ọlọ́run ló bẹ̀ kan ṣe nìkan àti láti sẹ́mọ̀ wá a so so àwọn ìmọ̀átì ìrìnlẹ̀ nǹkan tó wá sọ sí wa ẹ́dàpẹ̀ fún àwọn obìnrin ní tán ní ìjóbìnrin ò lé rárá ẹkẹfà àbẹ́lọ̀ fún bá ṣe ọ̀rọ̀ fún yàn owó owó tó wà láàlì bá ti wà bí ní máa lé sílé àmọ́ àìmọ́sowó náà máa ń kùn ẹmọ́ yìí tàn yín ṣẹlẹ̀ àìmọ́sowó máa ń affect pé èèyàn ti second wife because obìnrin ó fi pé ah òun ti jìyà pẹ̀lú rẹ̀ kọjá kó gbé ní ìwà àti balance tó ń tó ṣe hmm, and it's a valid point so tẹ́bá ti wá mọ̀ pé kìíní kàlọ́bá wá fa ẹ̀dá kùtù lọ ẹ̀ṣọ́ understanding for you. love languages ní kẹ́ẹ̀wò kó kàlùkù náà sì máa wò tó bá jẹ́ kẹ́ sórí àìsíkà wà ní ìsìnkọ́ àsìkò àwọn àǹkọ̀rí yá tìlàwà ṣẹ́dúgbọ́mí kí mú ní má gbó kéèyàn ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé yóò discover love language tó kó ọ̀gbẹ́ni tó tí mo ti wà ní pé pátẹ́ kágbàrí ìwé tọ́n bá ń wá bọ́ ni ìpè ṣe tó bá ti dé kòkàn wó pé nínú àwọn iṣẹ́ tó lo fọ́múlà àǹsọ̀rọ̀ àpọ̀kan mátòyàn ẹ̀. Ìwọ́n náà ti sọ ti ẹ náà, ọgbẹ́ni tó gbogbo tó mọ̀já jẹ́ káàdì tó ránjò ní mọ̀kà sọ sí gbóni, ẹni ẹjẹ́ ń tára káàdì fún ọgbọ́, tèmi gẹ́gán, ọgbọ́, kò jìmọ́ ní ẹ́ kò ṣètò fún mi tó ìfún ni, ó oúnjẹ bá ti fi jẹ tọ̀rọ oúnjẹ ẹ̀hẹ́n, má lẹ́bẹ̀ àtọ́rù lẹ́gbẹ̀ẹ́ ẹ́ tọba ti sọ ẹ̀ yóò rí yóò yẹn jù bí kọ́sí fóbìnrin bá wá ṣe ìgbé tó padà wá gbò bá tó wá fẹ́ràn òun nígbà pa òṣèré trọ pé kí ni tó wí lélẹ̀ sọ kọ́kálukú sọ tiwọn ẹ̀sì kọ́kálukú balance ebi káṣà ti wà nílé ayé káṣì wà lìjánà ní ayé awà lìjánà pẹ̀lú gbọ́lọ́ òyìnbó lálìjánà wọ́n tẹ̀ ìmẹ́fẹ́ wà lìjánà gbogbo tó kalẹ̀ tẹ̀lé tàbí wà lìjánà ẹgbọ́n bàbá ti wà lìjánà kò sí depression lálìjánà ẹgbọ́n kò sí depression kò sí bànújẹ́ kò sí bẹ̀rù kò sí kankan ẹgbẹ́ àjáṣe lọ́n ká sì bára wa lò pẹ̀lú gbádùn díẹ̀ táṣì lọ bọ́lọ́wọ́ bá lálàáfíà káwá bára wa láìsẹ́ nàbẹ̀ náà mhm. so ṣé bí mo ṣe sọ pé ọ̀rọ̀ kúlù oh, ọ̀rọ̀ kúlù pé bentley car tó ẹgbẹ́ ìjábára wa lè kò lè fún ọmọ iṣẹ́ rí òfin táà ń sọ kìí ṣe kí bóyá tí a bá fẹ́ ṣe kúlù ó gbọ́dọ̀ pé sàdáàkì rẹ̀ tó gbọ́dọ̀ fún ó lè fún ní bìlò sàdáàkì ó lè fún ní sàdáàkì gẹ̀dọ̀ pọ́pọ̀ ó lè fún ní àbọ́ọ̀fù sàdáàkì tí àwọn olófẹ́ yìí lọ òun ló fẹ́ lọ tó bá sọ pé à ah, lágbájá láfúnjẹ mọ́ lọ ṣẹ́mọ̀pọ̀kùnrin ní ó rò pé èèyàn jẹ́ kí wọ́n lọ o kí ni ó ajẹ́ tèmi ọ̀fọ́n sàdáàkì ọwà sí kí ni àfẹ́ mo mọ̀ púpọ̀ náà ló fún bẹ́ntì sí mọ́ bẹ́ntì sí àti padà sí ní káàkiri fi jẹun náà ẹ̀hẹ́n àìfẹ́kọ́kùnrin náà lè tó bá ṣe pé lò tọ́kéèkì wọn wà fàyè kò sí bẹ́rí tí ìbá ti pọ́ mọ́ bá wà involved tí ọkọ̀ mọ́ bá wà involved kò sáǹfà ní bí máa lè tí ìbá ti pọ́ bọ́yá wọn bá kókò kókò sóbìnrin lórí o and anabi sallallahu alaihi wasallam anabi jẹ́ kó yé wa hadith méjì tó pàtàkì ká gbọ́dọ̀ mọ̀ ànábì ní èyíkéyìí obìnrin tó bá tọrọ ọkọ rẹ̀ pé kọ̀ mí ilẹ̀ tí ó sì sí nǹkankan nígbèmílẹ̀ kọ́lẹ̀ kò ní gbóòrò àlùjọ́nà kí ló fà ó ní pé ṣe rí àwọn obìnrin gbà ní ó lè pé bá torí pé ibi tó ti ń ṣiṣẹ́ àbáwọn èèyàn tó ń rí náà pọ́ǹpù nǹkan sí lọ́pọ̀ èyíkéyìí ọkùnrin man habbaba mura'atan ala zawjiha ẹni tó bá ba obìnrin jẹ́ tọ́kọ rẹ̀ ara tó bàjẹ́ ni pé yóò máa tàn ó tàbí jẹ́ pé ọkọ̀ ìbí ọkọ̀ rẹ̀ ṣe tó bá gba ti wá gíríyàn kan àbí kó máa fi ẹ̀ṣẹ̀ ńláńlá ni kéèyàn ba obìnrin jẹ́ tọ́kọ so torí rẹ̀ láti sọ wípé lẹ́sìn tí lọkùnrin ó fi ní sí ìsìgbé kán fún frustrate náà ẹ̀ but kìí ṣe pé kìí bó nígbà tó bá jẹ́ sàdá àti ọlọ́kùnrin lè máa kó bàbá ìṣòro ní ìgbà fún bọ́pàá ẹgbẹ́ tó bá ń pè tí bá fi jónù àwọn èèyàn sì ti torí pé àwọ̀ sí ní ní nílẹ̀ wọ́n ń pè márèjì kan wọ́n pè ní wáwá wáwá àgọ̀ ọmọbìnrin tó yọ́ǹg ó lè ti máa bẹ́ nìkan tó náà yọ́ǹg ìfà ẹ̀fún ló fẹ́fẹ́ but along the line olówó kan wá dé tóun dàgbà ọmọbìnrin ò ní interest ń di olówó torí pé òun náà wá yọ́ǹg fọ́sọ̀ interest ń di owó ẹ̀ hmm? yóò wá kélé rẹ̀ yóò fẹ́ olówó ọba ti fẹ́ lówó báyìí kò lè dí ju bí oṣù kan lọ́yìn mọ̀ fún problem tóró ti mọ̀ pé àwọn nǹkan tó ń bá rí gbà lọ́wọ́ rẹ̀ tán òun lọ mọ̀ dáàlù pé olówó padà tó fi sáà máa kúrà rẹ̀ lọ ẹ́n bó sá sọ nígbé ìgbésọ̀ òun wà lọ kan fi líf pẹ̀lú ẹni so ẹni ìyẹn olówó náà ń pè ní wáwá bóun lágọ̀ tọ̀ gbogbo nǹkan yìí lọ́lọ́run bá ti dé pé ọkùnrin invest sí marriage kọjá kó sì sọ pé òun lọ ọ̀hún fúnra rẹ̀ pé agbọ́dọ̀ máa tó rí ìsìn wà jẹ́ ni kádá sí táwọn èèyàn mà bó wá sí parọ́ tó bá parọ́ depression episacatis kan tẹ́sẹ̀ bẹ́ẹ̀ni mọ̀nà ó sì ṣe àá sàkátì pẹ̀sílẹ̀ sí depression ni ìwọ́n sì ṣe ó sì ṣe depression ọ̀gá máa rẹ̀ gbogbo tí màá ti ká tí màá bá sọ fún ní gbogbo dẹ́n sọ yìí ni the normal normal life ni wọ́n ní ọ̀rọ̀ olówó ní pẹ̀lú ẹjọ́ ọ̀rọ̀ olówó wọ́n ní gbogbo ìgbà wọ́n ní wọ́n ní ọjọ́ ẹ̀rọ pé ẹni násìtì ní nígbà tí mo wò mí kí ní ìyẹn máa ń ṣe lé ìdáadẹ́ ìkàn fún ló kọ ni so ní kóló pé times tí mo ní kò ṣe ẹni tó dé ìfẹ́sẹ̀ yẹn ò gbọ́ mi dáadáa ní kéèsì tọ́lá ọkùnrin ní pronoun tó bẹ tó bèèrè ló bá fẹ́ síkì fún tọ́lá kìí tòun ní ó pronounce láti sọ pé ó sọ seven times tó bá sọ fọ́kàn pé dàpọ̀ pọ̀ mí lẹ̀ ọkọ̀ òun gbọdọ̀ gbà ní ẹ̀wọ́ kéde tó wọ́n jùlẹ̀ pé kan òun bá bá jùlẹ̀ ní one million times wà ìfẹ́ gbé mo fẹ́lẹ̀ mo fẹ́lẹ̀ mo fẹ́lẹ̀ pé báwọn sọ nígbà ń pẹ ewì ní ẹ́ but n kí kúlù mi ni pé o fẹ́ plead pẹ̀lú ọkọ̀ rẹ̀ tó dàpọ̀ jẹ́ máa lọ kò ní yọ yóò máa lọ má jẹun tú ẹ́

Hmm? ṣe tọ́kùnrin ò bá kò jùlọ ọ̀tọ̀ tó ní pé tọ́kùnrin ò bá tó bá bá ní bá lítí ó wà lọ sọ́dọ̀ adájọ́ ṣẹgbọ́n mi adájọ́ wà òsì tó ṣàyẹ̀wò pé ọkẹ́ ọya sọ tó ó ní ní ò láìkẹ̀ má kò lówó mọ́ hmm, ìkẹta kò sí kìíní ah, ti náà so ìdí mo mẹ́nu pẹ̀lú pé tó bá sọ several times kò hold ìgbà tọ́kọ bá tó gbà tí wá nígbà táwọn ń gbà ọ̀nà nǹkan ó wá ní ìtumọ̀ méjì kólú gẹ́bí tọ́lákùnà ṣe wà àwọn gbólóhùn nǹkan bẹ̀ tí èèyàn bá ti sọ ọ̀láàkù ló mẹ́ni à níjà níyẹn tó sọ kó ní ní òyìn tẹ́ǹdì rẹ̀ ẹ́ tàbí lábá ìfẹ́ tọ̀lákù

ṣẹ́yìn tó máa gbọ́ bló máa lọ máa lọ nìkan á dé ìpìtọ̀ máa lọ tẹ́ wí tó mí ní tọ̀lá gbàrà nílùú tọ̀lá ṣẹ́rọ́bìnrin náà gbọ́gbọ́ máa ẹ̀sọ́ ìjúrú àwọn ọ̀rọ̀ yìí tó bá ti fẹ́ lọ tẹ́lẹ̀ yóò àdíkẹ̀ẹ́sọ́ ó sọ́ ẹgbọ́ àdíkẹ̀ẹ́sọ́ kéèṣẹ́ rẹ̀ èyí tó bá ṣe yí fẹ́lì tó bá ti wà direct tí omi nìtumọ̀ mi à ní ìdàníyẹ̀ bọ̀ yí tó bá ní ìtumọ̀ mi à ní

owó gbọ́dọ̀ wà ìfọ́ tó nígbà tí ilé ìwà ti sílẹ̀ wá ní kọ́dà wọ́n sọ ẹnìkan là ń sọ rẹ̀ lónìí wọ́n sọ ìyàwó ìwé wọ́n sọ ìjẹ́bi sọ oníṣọ́gìnì wọn ò sọ ìrọ́sì wọ́n ló fẹ́ plead so àwọn gbólóhùn ni so tẹ́ ìmọ̀ pé ní tó bá wù ọ ní kò ṣe ní tó bá wù ọ ní kò ṣe ò tí ìdí ọlù ò ìwọ́sì ó dákùn jẹ́ kí n máa lọ só gbàsàdá sí rẹ̀ padà wọ́n ni a ní o ah, gbá sàdáàkì mo fẹ́ gbà ní nǹkan ìgbà ẹ̀tì dàrúnù tó wà náà fún mi ní ilé ní ẹwà tó kó yẹ dàrú pé àjọ sọ̀rọ̀ mọ́ close so olùlọ́sọ́dà adájọ́ ní kò yẹnjú ẹ̀ bẹ́ ọ̀rọ̀ pé tí èbá ṣe torí tọlọ́ǹgan ìtí báàlù ń fẹ́ ni pé kóbìnrin mọ́ ní sí rárá ẹgbọ́ báàlù yẹn làwọn brọ́dà kan máa ń sí lò yóò ní báyìí tó sọ fíyàwó rẹ̀ pé ẹlòmí ìdẹ̀rẹ́ ìwà lè jọ fíyàwó pé mi ò fẹ́ kó lo báàgì báàgì tó ń gbé yìí ẹgbọ́n báàgì tó bèèrè ń gbé kọ́rùn láti bí àdìsí ní sáà nílò ọkùnrin bẹ́ẹ̀ báàgì sí pé mo sọ pé bàtà yẹn kó má wọ̀ ẹ ó lè mo sọ fún pé gbogbo àwọn nǹkan tí ó jẹ́ gbóbìnrin nǹkan lọ́kàn yóò tún dájú hmm? tó bá ṣe pé ní tàbá fẹ́ fi bẹ̀rẹ̀ láìsì yàn ò ní wípé ọkùnrin máa ń chẹ́kì fóònù ìyàwó ẹ̀ problem tó tó wáyé tẹ́lẹ̀ ó ti fi ilẹ̀ sí chẹ́kì trust ẹ̀ débẹ̀ ẹ̀yìn tí kì í bá ṣe wípé ó bá ní reasons tó ṣe pé ó wà reasonable láti suspect nǹkan kan má try rẹ̀ wọ́n try rẹ̀ ṣẹ́rí téèyàn bá ṣe ìmọ̀ ń ba trust jẹ́ bí trust bá ti bàjẹ́ lọ́dọ̀ obìnrin ìmọ̀ ń le especially tó bá fẹ́yàwó le ṣẹ́rí gbogbo tó bá ti ṣe báyìí yóò máa rò ó pé torí ìyàwó tó fẹ́ ni ṣẹ́rí tó bá ti níyàwó mi ò free ẹgbọ́n gbogbo nǹkan yóò sì bọ̀ ọ̀rọ̀ dáadáa o tó bá ti níyàwó mi báyìí kó àkóso nǹkan tó wà lóṣèlú tẹ́lẹ̀ yóò ní ó kéré sóbi tá òkè ń tán tún sọ pé kẹ́ẹ̀tún máa ṣe nù kìí ṣe ètò àbíjẹ́ mọ́tí wá sọ jù ní ipé ìtẹ́lẹ̀ tí bá sọ fún pé kò só ń jẹ́lẹ̀ e lọ kíkì lọ léwò náà ẹmú ní ẹ̀yìn sórí kìí ṣe bẹ́ẹ̀ sínú búrú yé kí máa wò ó kìí lè pé kò yà ó kèjì ẹ́ pé bí nǹkan ṣe rí ibi náà mo ti sọ fún ẹ ìgbà tí nìkan ọkọ̀ yóò máa gbé mara ẹgbẹ́ mara gan ẹni tí ò bá ṣe tá gbogbo ìdáhùn àwọn obìnrin pàtàkì especially ìjọba ti bí ma ọjà àtẹ́mọ́gbà nǹkan mara fún wọn ìwọ̀sọ̀lọ́ bá fún ìlágbára kan ibi tó bìnrin lágbára sí ibi kan tó fẹ́ àmáwò ìsábà lò èmi fi advice ẹni obìnrin tó bá ti fẹ́ má gbé bá àwálẹ̀ tó bá ti fẹ́ ìgbà wọn ni kó léjú kó gba gbogbo ẹ̀tọ́ rẹ̀ ó ní gbogbo agbára gẹ́ngbà ẹ́ kọ́dà tó bà wá ṣe ẹgbẹ́ ìbájóbìnrin náà tọ́lá wásáàkù rẹ̀ sàdáàkì mi ń dédé ìtòmùkú wáyé ní 100,000 mọ́sàlá jẹ́ pé fóòn ó pìí ṣogbé àdákùnrin ah, lọ́nà lákùnrin gbé ìsànfíìtì so that wọn náà padà mọ́ sí sọ̀rọ̀ sí jọ tó bá jẹ́ ìṣù tó bá consider ẹni 100 kọlá ní kò fẹ́ ń gbà ń tó ń bẹ̀bẹ̀ eh, ìwọ náà ní kan tó mà tó ṣe but má jẹ́ kó láti bẹ̀rẹ̀ ó jẹ́ kó ma wọ́n sí rẹ̀ lọ́sọ pé ìlàdùsọ̀ lè yìí yẹ ìfẹ́sọ̀ lè ríṣọ́ sọ pé dọ́là lé dọ́là lójú wá ní ṣe má sọ yìí tó wà yìí tó fi sá lọ olùmọ́lọ̀ ọkọ̀ bá wọn sọ yìí tó ti wà ní wìdí òwe tó wà ní ìdìbé pé kí má ṣe wàhálà fún yín púpọ̀ mo ti rí pé lóòtọ́ náà bẹ́ẹ̀ jẹ́ wà ní ṣe máa máa rọ̀rọ̀ yíwò náà ló dẹ̀ wo irúgbà yìí jẹ́ ìdáná ẹ̀sà àmàsàdúrà àmàsàdúrà but ẹ̀rẹ̀ ń dára lọ sọ fún ní ogun tẹ́bà lọ lè tẹ́ lọ sórú bẹ ìkókọ́lẹ́lẹ́ fi wá owó rẹ̀ tẹ̀ kún wọn tàbátóníkẹ́ lọ mú wọ́n ráyìn sílẹ̀ ẹ̀sẹ̀ owó rẹ̀ tẹ̀ lọ́jọ́ mọ́ 100,000 àbíkẹ́ mú 200,000 wáyé kan ṣe áàpù ẹ̀ ní dọ́là wọ́n ní ìdájọ́ ẹ̀ yóò wọ̀láì ní tá a fẹ́ kọ́kùnrin sọ́gbà ah, ọ̀gá owó ọ̀tì jù bẹ́ẹ̀ lọ àmọ́dàkùn sí ọlọ́run mo ní ṣe àwa fẹ́ fẹ́sìn ọlọ́run ni èmi náà bẹ́ àṣọ rẹ tó bá fẹ́ mi ò ní rìgírẹ́tì rẹ̀ táàmà bá gbé lóòrùn tó bá dé ìnígbàgbé ọjọ́ yìí ẹgbẹ́sẹ̀ fóbìnrin náà ó rà kọ́ 50 ọ́dá máa sọ fún dájì kí kán máa ṣe kán máa mí ẹjì jìgì rúgbọ́ pé yàn dáadáa ni ọ́ pé mo dẹ̀bí ìfásẹ̀ wọn léyàn dáadáa ni àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà ó sì gbogbo àpọ̀ sẹ́wọ̀n pé nìjọ́jú bẹ́ẹ̀ ọ̀ndẹ́ níjọ́ bá wọlé tán fún ọ̀nà bá fi mọ̀ bọ́jú rẹ̀ ní àlà ìlà ilẹ̀ tó rẹ̀ ti ìjọ tó mo bá ti mọ̀ ní kí n ti lámọ̀ mo ti èèyàn tí kò sọwọ́ ọ̀tẹ̀ nígbà tó lágbára ẹgbọ́n ẹ̀sìn náà ni o ṣùgbẹ́ sí ìgbẹ̀ ọláyé owó náà wọ́n ní ká fi wáyà àwọn tí ò bá lágbára tó sọ pé ò lágbára ibẹ̀ olọ́kùnrin tí obìnrin tí ma ń lágbára ibẹ̀ ní ìsinmi ogun mọ́jẹ̀ mú tí ó ṣe wáò èmi ò lè gbé èkó ọ̀dà ibi tó súnmọ́ òfin máa gbé ọkùnrin bá ti gbà kò gbọ́dọ̀ ta kò fi gbogbo yẹn lẹ́ẹ̀kan ti ṣe ń ṣe wọ́n ìyàwó tán wọ́n fẹ́ gbéra rẹ̀ sílẹ̀ fún ọkọ tó bá fi lè gbọ́ sọ́wọ́ pé sábà agbára dé so ṣùgbọ́n àánú nìkan ló kù ṣùgbọ́n ẹlú agbára wọn kó tó di fẹ́ bọ̀ sí lọ́wọ́ gbogbo tẹ bá ti fẹ́ kó gbogbo concessions márùn ni mo fẹ́ concessions márùn do you remember do you remember one a ní èèyàn mẹ́wàá ló ẹ̀kọ́ òpè àti fún ẹ̀kọ́ nọmbà àwọn fámílà mẹ́wàá ìrúgbọ́ rí jíjẹ̀ sí mẹ́ta ẹgbẹ́ mo wọ́ sí ẹ̀kọ́ máa káà fún ọmọ káà fún ẹ́ dàkínìsì òun ṣe ẹgbù rẹ̀ ẹgbù rẹ̀ ló ń dẹ̀mú lára nǹkan ìwọ so gbàǹlẹ̀ kóbìnrin takọ ẹ mọ́ bìlítù ara yín tẹ́ o má ti fẹ́ra yín ibi tẹ́ bá mọ́ ẹni tẹ́ bá dínú kí ẹ̀ sọ kọ́kùnrin wá bẹ̀rẹ̀ kí wọ́n á so so tó bá ṣe pé èyí bá ṣẹ́ẹ̀kì fóònù ìyàwó tẹ́lẹ̀ ṣẹbọ́mí má dẹ̀rẹ́ bọ̀ tó bá ṣe àti tó bá rí rí sí tó lágbára fún tó ti pé ọ̀gbọ̀n fún àìjọ́ òkè ń pa consequence kọ́sùkú mọ́ bá trọ́ọ̀tì ẹ̀sìn náà bá trọ́ọ̀tì tẹ́lẹ̀ tí trọ́ọ̀tì bá ti fẹ́ni tó ní bíyàwó kan lọ ah. mo ń sọ̀rọ̀ from experience ni o ah, ah, so but n tí ó wu ọkùnrin ẹgbọ́ sẹ́nìkan kan bẹ̀ báwọn ọkùnrin ṣe dúró tábà bíra nísìn báwọn ọkùnrin ṣe dúró àkọ́kùnrin tó wà sọkùnrin lókù in tí ó wu ọkùnrin ni pé àkọlọ̀kọ́ bless mi báwọn governors àtàwọn president mọ́ mú yàwó wọn sẹ́gbẹ̀ẹ́hùn tí wọ́n yé ṣe nǹkan kan wọ́n sì mọ́ sọ fáwọn ìgbóní governor láyàn ìyàwó rẹ̀ sí lórí ballot paper àbí ìyàwó rẹ̀ sàníbi tí jẹ́ tẹ́lẹ̀ ìgbìlẹ̀ tó mú sẹ́gbẹ̀ẹ́ tó ní first lady ní sáàyàn first lady ní tó náà fi mú sẹ́gbẹ̀ẹ́ ní pé bó ní gọ́ọ̀fúnà ìyàwó rẹ̀ gbọ́rọ̀ máa ṣiṣẹ́ lábẹ́ ẹlòmí nǹkan sẹ́ni tí máa ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ yóò mọ̀ dọ́gbọ́n máa gún gọ́ọ̀fúnà fún ìyàwó rẹ̀ service assignment yẹn ẹgbọ́ ìyàwó gọ́ọ̀fúnà bẹ́ẹ̀ sọ mí tẹ o ò sí gbin everybody gọ́ọ̀fúnà yìí sì ń wọ́n ní office of the first lady wà constitutional ojú bẹ́ẹ̀ náà kọ́ ó gbọ́dọ̀ wà torí ìyàwó rẹ̀ gbọ́dọ̀ lábẹ́ ẹnìkan president náà mú tiẹ̀ náà sẹ́gbẹ̀ ó ní nígbà tó wọ́n jẹ́ president kò sí jẹ́ kí ìyàwó tẹ̀ jẹ́ títà nígbà election kò sọ́kùnrin kan tí ó wù tí ò ní wù pé ah ìyàwó mi kó ní time ẹnìkan kan má pàṣẹ fún ó bá ti kí ní kàkàrí ọkùnrin làbí but on the other hand obìnrin òun bẹ̀rù ọkùnrin pé torí kó lówó lọ́wọ́ náà ni mo fi ń dí pẹ̀lú mi gbà mí ẹ́ ẹgbẹ́ màákàn wá hù àbí bá tó lọ bẹ́ẹ̀ èmi náà fẹ́ máa ṣe kílé kàkà ẹ́ in tó wù obìnrin pé láíláí bí n ṣe ọgbọ́n mi so àmọ́ yóò balance ẹ̀ balance kò sí má lè jẹyọ kọ̀ọ̀kan tó jọra wọn kò sì sí general formula fún má lò standard ẹlòmí fún ara rẹ̀ ẹ́ má lò dédé ibi tẹ́bá lágbára mọ̀ náà ní kẹ́ ṣe ọlọ́run bó sì káìdì yóò sì túbú wáṣẹ́ now ṣé ẹni tó sọ pé òun gba sàdá àti tẹ́lẹ̀ ó padà wá ọ̀gá ah, àwọn adé fún ẹ́ ẹgbẹ́ ìlàbọ̀ ìmá sùn ẹgbọ́n ẹ̀dí bá bẹ́ẹ̀ tó bá ẹgbẹ́ ìbá lọ́kọ̀ yẹn máa fún bíkọ́sí ní gẹ́gẹ́ tí ó fẹ́mi náà níyì náà báwo ni wọ́n ti máa bò mí nǹkan ní nǹkan tó jẹ́ tọ́ mi ìdí ìfẹ́ jọ́kùnrin náà yóò padà máa sọ pé òwú ló tó bá bọ́n sàdá àti náà ni ẹ́ eh? yes kọ́dà fọ́múlà yẹn Kùránì náà lò

lọ́sọ̀rọ̀ èdè àwọn yẹn ti gbọ́ pé ah, ó ti lọ́kọ ó ti kéré kankan kòránì wá fún àṣìlẹ̀ àrò ìmẹ́jì fi káàkiri obìnrin yẹn ẹ wá ti mẹ́ṣàn yìí kankan fún ọlẹ́fẹ́ lé sàdáàkì bóyẹ̀ ti mẹ́ṣàn sàdáàkì láì irú obìnrin yẹn wá kọ́ ọlẹ́ ọlọ́run sọ pé irú àwọn obìnrin yẹn wò ní ìdá kankan tí wọ́n ṣe ṣùgbọ́n ẹ̀ ti sùmọ́ra yín ẹ̀ ti sùmọ́ra yín ní kọ́ ẹ́yìn tó pé yóò lọ pẹ̀lú sándàdì tó bọ́bìnrin lọ ókè nígbà tó pàà lè fẹ́ ọmọ sàgbélé dẹ́sàpẹ́ tí nìyàn papọ̀ ọ̀kan ọlọ́run wá tó bá ṣe wípé nígbà tẹ́ẹ̀fẹ́ wọn yẹn ẹsẹ̀kẹ́ tó pé èyí báyìí ní fòyín sàdáàtì ẹgbọ́ aláwọ̀kọ́ ìmẹ́sàn kan ẹ̀fọn mọ́ta ẹ̀fọn mẹ́sàn kò yẹ fún lẹ́fọn sàdáàtì ọlọ́run wá ní ẹ̀wà lè fẹ́ wọn mọ́ ẹ̀ sì súnmọ́ wọn ẹ fún wọn ní háàpù èyí tẹ́ẹ̀mẹ́sàn yìí ọlọ́run wá ní àti tó bá ṣe fáwọn bá sàmójú kúrò tó ní nígbà táà ní ìkankan papọ̀ máa mú gbogbo ẹ̀ lọ ìnídìí ààbò iná inú kọ́tọ́ àwọn bòyí ní gbogbo ẹ̀ àwòyá tó wà lẹ́dẹ̀ ibi yádi dátùn nìká àdí ọ̀nà méjì làwọn àbá bìtù ọ̀kí ń tú lórí ọkọ̀ àdí kó ṣe yí pé ọkọ̀ fúnra ara rẹ̀ ah, bí mo ti mẹ́ṣe ìkan sàdáṣì ọlọ́run wá pàṣẹ kí n fún ọ ní app fún ẹ ṣẹ́wọ̀n sáà ẹwọ méjì pé ọlọ́run tó rí tí mo dúró ní àà ah, èyí ò lòfin ọgbọ̀rọ̀ sí ìlú ẹ̀ àti táwọn obìnrin yìí bá sàmójúkú fún mọ́ mú gbogbo ẹ̀ lọ́wọ́ àkókò ah, ní ìkẹ́kẹ́ pápọ̀ àwọn lè sàmójúkú ìwọ ọkùnrin lè sàmójúkú pé ìtẹ́lẹ̀ ah, háàpù máa fọ́ pé ẹ́ tẹ́gbẹ́ bí i mẹ́ta ọlọ́run afẹ́sẹ̀ ìtajà ọlọ́run ni wà á ń ta fún àmọ́ kẹ́yìn ọkùnrin sàmójúkú akọ́bùlẹ̀ sàkọ̀ olóṣùmọ́ payọ̀ lọ kẹ́fún pé Why? wàlá táǹsà wòlùfàdùlà bẹ́ẹ̀ nà fún ẹ má gbàgbé dáadáa tó ń ṣe láàrin yín ẹ n tó sẹkùn ẹ má gbàgbé ẹ má ìfúkú ìgbẹ́ ẹ̀yẹ̀ mọ̀jọ́ ayé nìkan lọ tó ń jọ́ tó tèrè bá lóun bá sọ kó ń bá fún mínísà hmm? dáàtì bẹ́ẹ̀ pé ká má ṣe déédéé láàrin àwọn obìnrin káàtì kan kẹ́ẹ̀kan tọ́ ìkan kẹ́ẹ̀kan ni pé òun pay attention sí kan pay attention sí kejì ọlọ́run ọba sọ ọ́ ẹ má jẹ́ ká ṣe é má jẹ́ ká ṣe é ṣe rí lóòótọ́ déédéé lè má wà níbi lẹ́yìn ó ti fẹ́ràn àwọn ìyàwó èèyàn gẹ́gẹ́ pé kò sí òyìn ò lè fẹ́ràn ọmọ èèyàn náà bákan náà àmọ́ níbi ọ̀rọ̀ material needs ọlọ́run ní kàṣìdídé ń bẹ dẹ́n ìfáàpá fẹ́ràn kan jù kan lọ́kọ̀ọ́ ká má wà tú ká má sì pátápátá káàfi wá sì kejìlẹ̀ bí suspended entity kalmu'allakọ̀ dọ́là wílì mu'allakọ̀ suspended entity tẹ̀wọ́n tẹ́gbọ́n máa suspended ní ìgbé òkè nìkan ló ti wà fi ìsàlẹ̀ ń dáńgù ìtumọ̀ rẹ̀ ní pé obìnrin yìí ò ní jọ bí kó lọ́kọ kò ní jọ pé kò lọ́kọ ìsàlẹ̀ tó ń dáńgù ìfẹ̀jọ̀gbọ̀ irú ẹni situation táwọn ọkùnrin mímọ̀ fún àwọn obìnrin tí ó sì bẹ́ta kéèyàn kọ́ lẹ èyí ṣe and ó sì lè lẹ́ṣẹ̀ ó lè lẹ́ṣẹ̀ anábísà sọ́lá sọ pé kéèyàn bá níbi àwọ̀ ẹyọ kan lọ fàmálà ilà ìdáhùmá tó wá kì sọ́kàn náà méjèèjì yóò wá jálù kìyàmà táwọn yóò fi dáa mọ̀ ní pé ṣépò ò máa ẹgbẹ́ rẹ̀ báyìí yóò bẹ́ẹ̀ dáhùn pa ẹni jàmbá ó mú zẹ́yìn àbùnú no wonder nǹkan lè mú so kámọ́ ṣe pé àwọn èèyàn rẹ̀ pé in hmm, sàárà kan ó sì sọ láìsí rí àti ọ̀rọ̀ nínà ṣẹ́rí bá ṣe fréèmù kìíní kò kọ̀rẹ́kì tẹ́báwò dàdà àwọn èèyàn mọ́ta máa ń sọ ẹni tí ò ní làákà nìkan ni ó ṣe kan láì ní rí ẹgbọ́n tí wọ́n ní kí ló ní kò sí rí the only thing tó wù ní pé ọlọ́run ọba aláwọ̀ ọkùnrin láti ṣe tọ̀ láti láì má mention reason rẹ̀ ìyẹn ló correct ó wà aláwọ̀ ọkùnrin kó kọ́ ìyàwó rẹ̀ láì má mention reason ẹgbọ́n mi àmọ́ pé kò sí reason bẹ́yàn bá ṣe tọ̀ láti láì sí reason ẹ̀ṣẹ̀ ló jẹ́ àmọ́ ọlọ́run ọba ò make mandatory fọ́kùnrin láti mention reason fún yẹn torí wípé àwọn reason kan bẹ tó bá mention ó lè má jẹ́ reason lọ́dọ̀ jẹ tó dẹ̀ sí pé ó dẹ̀ affect o ó dẹ̀ jẹ́ fún ilẹ̀ example téèyàn bá kọ́yàwó rẹ̀ lẹ̀ tó pé máa hàn án ṣé kó sọ bẹ́ẹ̀ ni ṣé ìwọ náà rò pé èèyàn bú ni àwọn lè yàn bú ni kí ni ló dé tàbí àpọ̀ pé ni àwọn èèyàn tó ní à ah, iṣẹ́ wọn ló dáa ni ẹlòmí sí ilẹ̀ tó pé ní ti tó bá sọ rí ní ìyá bí kó tó fẹ́ fàbùkù ka obìnrin yẹn ni ẹ̀hẹ́n so lọ́lọ́ fi kọ́kùnrin lé ibi kò ní ìdá ti mention reason irọ́ náà nìyàn kò sí ń bẹ̀ pé wọ́n ní kò reason tẹ́ẹ̀kọ́ ni pé wọn ò mention reason ẹni reason wà mentioned ibi tẹ́ẹ̀kọ́ reason wà mentioned ló ní order ẹ̀dú àdísì tàbẹ́ lónìí pé wọ́n lánà ìsàlá fẹ́lẹ́ ọkọ̀ hafsọ ìyàwó rẹ̀ ilẹ̀ nígbà tó wákọ̀ hafsọ lẹ ọlọ́wọ́ aná jìbìrì lò sí ànábì pé rọ̀jí hafsọ gba hafsọ padà fa inna hafsọ wámatún kọwàmà ẹ̀sí ma ń gbáwẹ̀ dáadáa ni tó sì ma ń ẹgbọ́n mi reason mi náà ni adábí ló fi kọ́ àbí àtọ́sánàbí lè ṣe kan láì reason ẹbí lọ tó bá sọ fárábí ni ó kàn wù mí náà ní jàre ẹ má jà sọ pé láì ní reason in fact ẹ bá wo aya Quran tẹ̀sọ̀ àádìsà nábí ní tá a lè gbé tọ̀ láàpù lẹ́sìn mọ̀kúrò ní pé nǹkan tí ò bá wùwà ní kíkó mọ́ ṣẹlẹ̀ tí è bá ṣe pé àmọ́ sẹ́wọ̀n pé tí nǹkan bá àfẹ́kì èèyàn awo lè dìtáìdì fún ó ní a sọ pé lóòótọ́ àlélo hadithi Ibn Umar fi abẹ́dù halal indala ìyẹn àmọ́ láì mọ́lú hadithi gan ó hàn wípé mọ̀kúrò ní tọ́lá kò jẹ́ bó la ṣe mọ̀ hadithi Jabir ibn Abdullah ó sọ wípé hadithi Imam Muslim ní every hour ṣètọ́nà àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n gbé àga wọn sórí odò ṣètọ́nà ọmọ fún wọn ní róòlù lọ́yà ẹjáde ẹlọ́lẹ̀ kọ́ọ̀tì havoc fáwọn mànẹ́bí adam wọ́n wá jáde wọ́n àdé padà wọ́n kàgbó máa sọ tó ń ṣe àwọn àzáà wàláàrí tó mi ṣe tèmi mi ò fílẹ̀ sí ìjọba ìfún ṣe kọ́bá ìfún nínú mọ́sàn náà tàṣẹ àmì ò tí ì ṣètò ọ̀kan wà dé yóò mi ò fílẹ̀ títí tó fi kọ̀yàwó rẹ̀ lẹ̀ mo sá ń ṣáàjì ọpọlọ rẹ̀ bí tẹ́ bínú ìfúnná kìí bí ṣe ń bínú ìkó lọ́gbò tí tó fi kọ̀yàwó inú ṣètọ́nù wà dùn yóò wá dì ìbọn ọmọ rẹ̀ ó sọ pé ah yọ́ sí dáadáa ṣe ní tí inú ṣètọ́nù bá dùn sí ṣe mọ̀ bá mi ṣe tí inú ṣètọ́nù bá dùn sí tọ́lọ̀ bá fẹ́ ẹnu ọ̀pọ̀ fófìsì ṣètọ́nù ẹ̀yìn tó alimọ́lá àdí ìṣàbẹ̀dù halal ah mọ́kànlẹ́ dìde náà ṣe kàfíìsì ọ̀rá ẹni tó bá sì tráì rẹ̀ kọ́dà pẹ̀lú rídí ọlọ́run ṣẹ́dí àwọn èèyàn kan ẹ̀mọ́ Kùránì ẹmọ́ lọ́rọ̀ fídó rí wọ́n tó fáwọn kẹjọ kan mú ní tàbábírawa nínú ẹ̀sìn àwọn méjì kan bẹ kọndíṣà méjì kan bẹ tẹ́ẹ̀lẹ́ ṣe tọ̀lá àkókò bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ bá ń ṣe mẹ́sìsì lọ ẹ̀lẹ́ ṣe tọ̀lá mo sì máa ń sọ ọ́nà báyá kẹ́

ṣe tí ìbá kẹsì pé ìdájọ́ tọ́lápù ó wà complex jẹ́ owónú kò yẹ kí wà tọ́lápù tàà ń ṣe tó wà valid torí ẹ̀rí one ẹ máa gbọ́ bí ẹ̀bá fẹ́ kọjọ nílẹ̀ báyìí obìnrin tí ẹ̀bá fẹ́ tó náà sọ́lápù lé lórí tí èèyàn ò bá fẹ́ fẹ́ lọ́n kò gbọ́dọ̀ mọ́ sí mẹ́sìs ẹ máa gbọ́ kọ̀díṣà láàfọ́ obìnrin gbọ́dọ̀ mọ́ sí mẹ́sìs bẹ́ẹ̀ yẹn bá tó náà sọ́lápù gómìnà sí mẹ́sìs èèyàn ṣẹlọ́ but dẹ́rì kejì ní pé káwọn kókò wá ṣe mensis kálóbìnrin parí mensis ẹ̀ níbi àná ó wá mọ́ra ó ti wà ní mọ́ra ó mọ́ra ní ìjẹta lónìí kàgbó mọ́ra lánàá yẹn náà òní ó wá bá lò pọ̀ lónìí tó sù ní ó fi parí ó gbọ́dọ̀ ẹ́n léèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ ni but àwọn kan sọ lápò káàkiri wọn ṣe nẹ́ẹ̀sìs náà kọ́ ó wà ní ìmọ̀ra ní oṣù yẹn tó àmàlà tó ṣe ṣe nẹ́ẹ̀sìs ní five days ẹ̀ káyínú twenty eight days ọ wà máa mọ́ra fún twenty three days tó o bá ti lè bá a lò pọ̀ níjọ́ kan nínú àwọn twenty three days yẹn bóyá ní ìsìnbá ó a lò pọ̀ ó ò lè pọ̀ lẹ̀ mọ́ lóṣù yìí ó gbọ́dọ̀ ṣe nẹ́ẹ̀sìs mi tí ó wà mọ́ra èdè ìgbà ó tó tó bá ṣe tọ̀láàkù náà ní oòrùn ìgbẹ́sẹ̀lẹ̀ ṣẹgbọ́n mi tọ̀láàkù lè bìdẹ̀ wọ́n pẹ̀ ẹ wá bí ní ṣé gbogbo àwọn èèyàn fẹ́ ṣe tọ̀láàkù ìbínú kọ́ wọ́n ṣe tọ̀láàkù náà olóbóbìnrin lò pọ̀ lánàá ó sì bú bàbá rẹ̀ lónìí náà àríbẹ̀ ẹ̀kọ́ ni tó ẹ̀fà òbìnrin bá gbọ́ nǹkan yé ni ẹmọ tí mo sọ báwọn ìtàn bá gbọ́ nǹkan yé ṣẹ́gbẹ́ ẹgbẹ́ ìṣẹ́ bá gbóbìnrin lò lánàá

pé bó bá pò náà ń ṣe ògbọ́ fún náà yíò kan kára mọ́lá sẹ́ni ẹlọ́nkà mẹ́tìlá àkáàmù fáwọn èèyàn ó dá àkáàmù sọ pé ó dòṣù tí ń bọ̀ ṣẹ́wọ̀n tó dòṣù tí ń bọ̀ yóò ti bẹ̀ ẹ̀hẹ́n so èèyàn mélòó lẹ́yìn gbọ́ tó ṣe kó béèrè rí ẹgbọ́ wọn lọ́gbẹ̀rẹ̀ tó fẹ́ kọ́lẹ̀ bóyá mi ò gẹ́rì tí wọ́n jọ rẹ́rì sí àwọn lánàá ni ó dòrò ní ó pè lẹ́rì sọ láàpù tó sì bá lòpọ̀ lánàá ẹ̀sẹ̀ níṣẹ́ òṣùgbọ́n ní tí ń jẹ́ tọ̀ láàpù gangan kìí ṣe tọ̀láàkù pẹ̀ kó mú bínú wa tọ̀láàkù ní pé àpò ah, ti padà wà wà lámàrí ìwò wọ́n lágbájá kò pè nínú máa lọ ẹmọ tọ́lọ́wọ́ bá fi ṣe bẹ́ ọlọ́wọ́ bá fẹ́ kí ní ká fi wà ní tàbí ó ti mọ̀ wípé tóbìnrin bá ń ṣe mẹ́sìsì lọ́wọ́ ọkùnrin lè fi ìfẹ́ ìkú lè fún máa náà kò wúlò fún mi ní ti máa lọ ọlọ́run tí ò tó mẹ́sìsì tó frí ìgbànikókò rẹ̀ sọ lákọwọ́ owó ọ̀nà ògbà àmì olè fún náà ọlọ́run fi hùkù ẹ̀ wá wò bọ́lọ̀ tí wá sọ pé èèyàn lè ṣe tọ̀láàkù lásìkò mẹ́sìsì ọlọ́run wá àlá ọ̀pọ̀ èèyàn lè ṣe tọ̀láàkù ẹni tó bá lóyún kò lójú alẹ́ ẹ̀ ní tọ́lọ́run bá fi àlá rẹ̀ ní pé ẹni tó bá lóyún ò lè ṣe mẹ́sìsì mọ́

ibẹ̀ ló padà wà máa bẹ̀rẹ̀ pé ń dákun ọba wá ṣe ní ọlọ́wà fún mi ọlọ́wà tí bá dìgbà ọmọ tóbìnrin bá fẹ́ fún lọ́yìn tó wá fẹ́ gbà kó wá fẹ́ tó bàgbà kó fi owó tọ ìbí tóbìnrin ó ti wá lágbára nù ẹ̀hẹ́n tó ní olójú àánú ni mo o tún kọ̀ mí lẹ̀ ọmọ ìzáàlì yìí agbára ọkùnrin ọ̀ka obìnrin kẹ́lẹ̀ lè you are kidding ọgbọ́ mọ́ sí sẹ́mi sẹ́mi rẹ̀ rẹ̀ rẹ̀ ó gbọ́mọ̀ rẹ̀ láti tó kó jáde ẹgbẹ́ rẹ̀ níjọ́ náà máa pẹ̀ ọ́ pé dákùn dákùn ọlọ́run mi ṣe dákùn pé àná gbogbo pé tí mo fi ń gbà yẹn tó kọ mí kárẹ̀ ẹjọ́ pọ̀ every month wọ́n wá million ṣe dákùn dájẹ́ bá ń bẹ́ẹ̀ dákùn bá ń bẹ́ẹ̀ pé ìwọ náà ò lójú àná wọ́n máa sọ ọmọ ojú ìṣẹ́ náà ṣe kúlẹ́kúlẹ́ lójú ẹ̀ ọlọ́run ọba tó wá ní kó gbowó ìyàmọ̀ tó lọ́run wá ṣe

ṣàwọn tẹ́ bóyá ń tẹ́tẹ́ bá lé owó pé obìnrin wa kàn sí dàrú ọlọ́ni kọ́kọ́ yẹn lọ wẹ́ lómi tó fún ẹni ọfẹ́ fóbìnrin náà lágbára padà wàlá ọlọ́ọ̀bọ̀ ọba déédéé ni àwọn àlàáká mọ́ anybody tí ò bá ti wù ọmọ lóàbí yóò anybody tí ò bá ti wù ọmọ lóàbí sí àwọ̀ rẹ̀ yóò jẹ́ yàrá ọ̀tàwọn èèyàn so ọ̀rọ̀ nínà àkọ́kọ́ áyà pé ká obìnrin in tó wà fún ni pé ọba fẹ́ ti establish pé ọkùnrin lọ kìí ṣe rẹ̀ ní pé wájìbù ní kó lóbìnrin o kìí ṣe rẹ̀ in fact sábà jí èmi báyìí kí torí pé nínà fúnra ẹ̀ náà kọ́ tó wáyé pàpò ìbínú bá ní kéèyàn tó lè mú ṣe pé ó mú dédé nǹkan tá ní kò ṣe tó ní kọjá là because ìwọ fẹ̀fẹ̀ fẹ́ bẹ́ǹtì áńgà ni ẹgbọ́ nígbà tó bá ní kámọ́ náà wọn àdí ìsọ pé kámọ́ náà wọn ẹnà wọn nínà tí ò ní dọ́gbẹ́ sí wọn láì gbọ́ nígbà tí ò bá dọ́gbẹ́ sí lábó ní tèwá pèpè mo ti nà ah, ẹni ẹnìkan ẹnìkan fa sọ sí àyè asọ́bàbà anybody tó bá fẹ́ náyà ó fẹ́ náà kó fílì pain ẹgbọ́ so anábìsì ní kó má débẹ̀ sallálọ̀ sallá so kéèké wájìbù ní nínà ẹ́ tó lè má dé nínà in fact anábì sọ̀sọ́lá ṣe ṣe hadith méjì mẹ́ta gbọ́dọ̀ nóòtì ilẹ̀ tagbọ́dọ̀ nóòtì àkọ́kọ́ Aisha ni anábì ò náà obìnrin kankan rí pẹ̀lọ́wọ́ sallallahu Hmm? àtòbìnrin ni ó àbí ẹrú àbọ́mọ̀dọ̀ àmì ìrìnlẹ̀ fún àti tó jihadi ẹ̀kan ní ó ní ó wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún Ànábì sallallahu obere ala wọ́n ti ń bẹ́ sáwọn ọkọ wọn wọ́n láyà sí wọn ṣe ká já wọn lẹ́gba kájẹ̀ sí sún sẹ́yìn díẹ̀ títí ká ọmọ bùn ànábíwá ní ọlá kan náà wọ́n jẹ́ wọ́n wá náà wọn wọ́n náà wọ́n débi pé àwọn obìnrin ya abúlé ànábí wọ́n fọ́ọ̀mù wọ́n ti tọ̀wá abúlé ànábí wọ́n pọ̀ tọ́jọ́ wá pé wọ́n ti bẹ́ẹ̀ náà wá pa ooo ààyè wa ni àhá ah, kálọ́wà náà yìí báyìí ẹgbọ́n anáyìí náà gbọ́dọ̀ náà ọ̀ anáyìí sọ pé ah, ẹ má nà látàdìbò ìmá Allah àwọn ẹrú ọlọ́ọ̀ ẹ má nà wọn pé àwọn tó nà yìí àwọn tó nà yìí tá a bá wádìí wọn ẹ rí pé kí sáwọn bẹ́ẹ̀ sí nù yìí kì í sáwọn tí wọ́n dúró déédéé tí wà àwọn ní mòrúwà bẹ́ẹ̀ tó bá ní mòrúwà ò ní náà so wọ́n fún yàn lágbára kó o ṣòkú wọ lọ́gàá But ó máa lẹ́n tí ó wúlò fún ó máa lẹ́n tí ò ní wúlò fún ọmọ ìfún kàyí ó máa lẹ́n tí ó wúlò fún ó máa lẹ́n tí ò ní wúlò fún èèyàn lè yóò lo discretion rẹ̀ tọ́rọ̀ bá ti ń dọ́rọ̀ ọkọ̀ yẹn kí nìkan èèyàn lè ṣe obìnrin náà because sẹ́rí yóò provoke ẹ̀rí wípé ó lè máa sọ fún ọbí bóòlì náà gbà pé tó bá tó bẹ̀ kúrẹ́ gbọ́dọ̀ tó sọ tó bá tó bẹ̀ ó tó kó bẹ́ẹ̀ tó bá nàbó yóò ó wọlé lórí ní ìdíje fún ìmọ̀ ó ti sọ pé ah, wọlé ní ó fẹ́ kó bọ́ ni o ṣẹlẹ̀ tó wá sí lọ ó sọ ó bá ọ̀hún ǹjẹ́ ọ̀kan sọ pé ojú ló ti fẹ́ gbà tó bá gbá yàn lójú kódà ó bá gbọ́kùnrin lójú ẹ̀fẹ́ ni kò é fọ́yàn létí ní ìsìlámù ọjọ́ àlejò kọ́dọ̀ ọkùnrin wọ́n tẹ́ fẹ́ tí bá ní ìjà lẹ́yìn ojú ìgbẹ̀rẹ̀ lọ́fẹ́ bàjẹ́ àbílẹ̀ ṣẹ́ bá ti gbá tí wọ́n báyìí ojú rẹ̀ yóò wúlé lónìí ó ti pa ní ọ́ ẹwọ̀n pé ìbọ̀ tí wọ́n ló sọ pé bóyá ètò bẹ̀ náà mo kó àti èdò ní àti kankan ó fẹ́ sọ lẹ́nu náà ni ẹ́ yóò wá lọlé wọn ojú rẹ̀ wú wọn bá stars wọn

A ní sí pẹ́ṣẹ̀ ẹ̀yọ̀kan ni. No, no, tó ẹgbẹ́ ẹ̀yọ̀kan ìgbà káká pín ní ọ̀yọ̀. Ẹgbẹ́ wà pé méjì ọ̀kẹ́ àwọn. Èé. Èé ìwà òṣèrè wá tó ṣe o kò lè sọ bẹ́ẹ̀ náà bọ́ ọmọlúwàbí làwọn méjì nípínlẹ̀ àǹtí àwọn uh, pásítọ̀ ti wà yí ló fi mátà tí wọ́n lẹ́nìkan ló jẹ nìkan lọ́nà fi mọ wọ́ọ̀tẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe owó ni wọ́n fi mọ wọ́ọ̀tẹ̀ èèyàn ìtí ló tó tún dàkúdà ẹgbọ́ àgọ̀ tí òun mọ́bí tí ìrìnàkọ́ jí máa ń lówó tẹ́lẹ̀ wọ́n pàpá ah, bàbá yìí wọ́n ni wà láàkàn sáà sínú ẹ̀nà tàbí jẹ́mí jẹ́mí ẹ̀wọ̀n lówó ṣòkò lóòótọ́ tó yàn lówó kan sọ pé wọ́n ló ní ìgbà kan but ní ti báyìí gbogbo tó wù lé ní o lówó fún ọ ní kátó kọ̀ fún ìdílé ayé dìnnì ọ̀nà ni pé kó má lọ àdíṣe lé ẹgbọ́ náà ó ti wá lówó jù lọ kó rò pé rízì fóun lówó jù lọ ní òbí wà tẹ̀ pé tẹ̀ sẹ́nà fi ṣe rí àdíṣe mo kó automatically ọkùnrin yẹn obìnrin yẹn láìrísì ó ti ní choice pé mo lè ṣe mo lè má ṣe obìnrin tẹ́lẹ̀ náà níwà automatic yóò present ẹ̀ sádájọ́ náà ni àbí kó sọ pé òun fẹ́ sí sí ìpolówó but kéèsì tí kéèsì di ìbàrí ọdún ọ̀dọ́ it's automatic ilé ni ò ṣe má and tó bá sì lówó ń kọ́ ó náwó lé lórí náà ṣe bóun náà sáà fún lóúnjẹ àbí kí n wà láàárọ̀ àìmùsùn tó kọ́ fún á ìṣẹ́gbẹ̀ẹ́ kò sáà lè fúnra ẹ̀ lóyún Ẹ̀kàfilé fẹ́yàwó kejì. Ìjọ́bí náà pé kí náwó lé olórí lọ sí níbi ìdáríjì ìwà àtúnbí ẹ̀ ọgbọ́jọ́ ẹ̀mí wá sí inú ọ̀gá ìṣá àwọ̀ ọmọ bá mi ti pọ̀ yìí ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́kṣọ̀ wa ṣe ìmọ̀ràn àdùnkùnjí ẹlẹ́ha àwọn ni a gbé bọ̀ nínú ìlú ìjẹ́ èyí ìlera ìrìnàmì àbílẹ̀ ìlú àtọ̀ ìṣá wa sọ́jẹ́ nípa ìlú ẹ̀ ṣe ìmọ̀ràn àdùnkùnjí ẹ yóò àwọn ló ti lè wà lọ́wọ́ lọ. Adéke ìgbàgbé lè la ìjọ wá sáyé ní ẹ̀ òwe ní àbá ti lè yọ wíyọ ó ti lè yọ òwe rẹ̀ ti kí lọ sí wíyọ fún kúkú lọ́dọ̀ ní ẹ̀kọ́ wa ní ẹ̀ sọ́nà fún kúkú ọ̀sẹ̀ náà fẹ́. Súnmọ́ àwọn ọmọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ السلام عليكم ورحمة الله وبركاته da za a za mu rama shi a an kuma ya fara ka sha su